kí ló dé tó yọ síbi tó léṣù lókù tó fẹ́ bàjẹ́. tó dẹ̀ mú hashtag marriage wa yìí dáadáa ṣó ti gbàgbé ni hashtag àbákúra ṣe wú rẹ. àjèjì òṣàlè wọlé kó sáré dá sáré àfọyín. ṣùgbọ́n àtẹ̀jọ́ ìgbèkùn captivity omi torí ọ̀la kojúmọ́ kò sílẹ̀ òun abójókòjó owó ẹni tó máa kó sínú ẹ̀ ìgbèkùn no escape àfikọ́lọ́ ṣàánú àwọn olùdókòwò àgbàlódọ́wọ́ gbọ̀ná fúnra oníjàkú age la wà yìí a máa celebrate fifty years of problems. ìgbèkùn captivity mudadiness unnecessary risk bó ṣe ń sẹ́ńsì sùn ikú bọ́mọ ń lọ́mọ fúnra rẹ̀ ajá tẹ̀lé ewu ń bẹ lóko ló ń gẹ́ ló ń gẹ́ fúnra ẹ̀kọ́ gan-an wúlò. mo jẹ́ kí n sọ fún ẹ èmi kò ti rédíì ẹ̀ ọgbọ́n àwọn àgbọn àdúgbò àwọn tó tó fifteen wọ́n ti ṣàwọ́jọ àwọn obìnrin bọ́kẹ́ẹ̀tì òkúta náà máa gbé báyìí wọ́n á sọ̀kò pa ẹ̀ fún mi ni. Ah! àti bàbá yìí ní plan fún mi. bẹ́ẹ̀ nice meeting you. nice meeting you. kádà mi gan ni fún ẹ ní. wọ́n ní plan. sinimá titun ìgbèkùn not just another movie iṣẹ́ bàbá iṣẹ́ ni. kálẹ̀ ní tó ń bá mi pé ọkọ. suspense ìlú ẹ̀ le jù. wọ́n ṣe wá ní marriage tó ń sọ yìí this particular marriage òfò tó ń sọ yìí tó bá work tọ́rí. my dear tí yóò bá work tọ́rí. another fantastic story. tó mọ̀ gbà lójú lọ tó fẹ́ dánwó ẹ̀wò lánàá wọ́n ti dẹnu ìrìn náà gbà. virginia produced Ọmọlára Dawood directed by Asisi Jaduade starring Wùmítọ́lọ́lá Kọ́lá Jẹyẹmí Ọmọlára Dawood Kìkì Bàkàrẹ̀ Tèmítọ́pẹ́ Àrẹ̀mú Bọ́lá Títómi Àṣàkẹ́ Papa Show Dámilọ́lá Òní Wúmi Ferrari àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìtàgbé àkọlé ẹ̀ ní ìgbèkùn. ṣé o mọ̀ pé yàwó ọ̀gá tó yàn lọ́rẹ̀ òun lè ṣe tó fẹ́ bàjẹ́. ọ̀gá àgbà níbi kásù sinimá movie city ami arena shopping complex bọ́ládé Òṣòdì Lagos ó tún wà ní kóma road multimedia àti making pictures larena Òṣòdì tó máa ń ná ọ̀yẹ́ tó Yorùbá Plus TV channel sinimá titun ìgbèkùn captain. ọmọ rẹ̀ ọ̀gá tó dà gbọ́dọ̀ ṣì tó ṣe kò sí ní gbérí. ìwọ bára dúró ìwọ dúró fèmí jẹ́kẹ̀ mi gbẹ̀rù sí tí ó bá dúró kó pa mí. wá ṣé ọmọ mi ni. tani ẹ tani ẹ tani ẹ. ọdún sọrí àfìlú àwọn orí.